本当に。 الثوري وجاء به جابر بن سمرة رضي الله عنه وظن أن تابع النبي صلى الله عليه وسلم وصية في جابر بن عبد الله وصية في جابر بن عبد الله تلقى الأول àìpé wọ́n lè tẹ̀ra lórí àìjẹ́ àbẹ̀wò tí a bá wọn lábẹ́wò dáadé. Ẹjọ́ pé ìlànà ọ̀pọ̀lọpọ̀ pàṣẹ àbẹ̀wò ọ̀nà ọ̀rọ̀ ìwé ìbùnà sàmúlà. Mo lọ́dọ̀ láti sọ pé jáde ẹni tá a gbà yóò pẹ̀lú rẹ̀. Ọ̀nà ni ìbùnà ìlà jáde. ابن عبد الله ربع سنة في جامع من ربع يوم أقول له هو بعد يعرف في جامع ابن سمرة نزلت الربيع عن جابر أقول جابر أما في جبل يوسف جابر بن عبد الله جابر بن سمرة رضي الله عنه أنا في الغوار وأني أمكن lẹ́yìn ànábì wa Muhammad sọlọ́lá àríwá rẹ̀ sẹ́lẹ̀ ìwọ̀n ọdún méjèèjì. kìí ṣẹ̀ka ibi sẹ̀méjì nígbà tí ìṣẹ̀ka ibi sẹ̀méjì kò ṣẹlẹ̀ nígbà kárí ibi àfihàn ọdún pẹ̀lú àmì ìṣòro àìsàn lọ á pè wọ́n tẹ̀lé wọ́n ti kò pè wọ́n rí kọ́rọ̀ rẹ̀ nítorí pé a fẹ́ kí ìrọ̀ ọdún. ẹ̀kọ́ sì bẹ nínú ẹ̀gbẹ̀wọ́ yìí mo ní pé ọlá ńlá ń bẹ fún kápẹ́ àyíká sì pè ń ọgbà púpọ̀ gẹ́gẹ́ bá ti ti sọ nípa ìròyìn àlùwalí ìbùnà ọ̀kúta. ابن أبي معيط أنا صلى الله عليه وسلم هو وصل بنو المطلق ولغة بتتوحد وانتم الاثنين يبقى في الوليد بن عقبة إن الله نوعا نسيرو إذ فيهم èyí tí ń bẹ láàrin àwọn ẹ̀yà ọ̀hún àtàwọn pẹ̀lú bọ́ọ̀lù mọ̀kọ́lá láyé jàìlíyà. ẹ̀rú àpà ìgbéyàwó èèyàn yẹn wọ́n lè ráró wọ́n lè fi ìtì àwọn táwọn kan ti síra àwọn aláyé ojú dúdú wọ́n lè fẹ́ ti fi òun kí ìyàwó ajé o. ètò àgbàgbé bíbí Islam àkókò rẹ̀ la wà èyàn ń gbọ́dọ̀ fi níta àtijọ́ fi síra wa síra ní tí islam ò tó lè fi síra wa náà. ó tún gbàgbé ẹni tó rọrùn ní sẹ́yìn anabi muhammed ní ọlọ́wọ́ àdìgbà ìṣẹ̀lẹ̀ anabi tó ti tẹ ọ̀nà yẹn jẹ́ kó jíṣẹ́ rẹ̀ kọ́dà tó ti kọ́ tako gbogbo tó tó tó gbogbo àwọn kàrẹ̀. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحب tọ́lọ̀ àti ìfẹ́ rẹ̀ bá fi pè ní lọ síbi tí ó mú ní yé ọ̀ràn ìkẹta. Àlọ́lé tó náà gbà bàbá dàrú lọ́nà bàbá padà. Àwọn tó ti kú lóge ń bọ̀. Àwọn ti kóra jọ wọ́n ti gba ìsìláàmù. Wọ́n ti jáde ká láti pàdé ìránṣẹ́ ìránṣẹ́ ọlọ́run. lérò fáwọn pálí àwọn yẹn sí láì kò fìlà pẹ̀lú táàní títìló títìló wà láàrin wa pẹ̀lú ẹ̀ka tó di mùsùlùmí àwọn òfìlà pẹ̀lú lẹ́yìn. àmọ́ ẹ̀sìn kan wọ́n sọ ìròyìn òyìn tó lọ́kàn pé àpọ̀lọ̀ ó mọ wọn lẹ̀ wọ́n lè lu ọ̀pá ọ̀ àlọ́ lè di padà tó bá lè tó wà lùfẹ́lẹ́ ọ̀wà pa ọ̀. ó ní àwọn èèyàn yẹn ọkọ̀ láti fún mi nígbà káta ẹni kí n lọ gbà lọ́dọ̀ wọ́n tẹ̀ ti Islam lẹ́nu pẹ̀lú kọ́dà wọn gbìyànjú àti pa mí. sábà ti bẹ́ẹ̀ láti lẹ́nu bẹ̀ sáábì mu láti mú àti tí tó ti yẹn kò sọ́ di kèfé rí lọ fi hàn wá pé bí ipò àwọn tàbí ti ga tó yẹn gíga kó wọn ò gbé gíga kóná ojú ọ̀rọ̀ ní ti àti. Àlejò sọ̀rọ̀ wá ìwà ìṣẹ̀lẹ̀ nígbà tó ń gbọ́ ọkàn abájẹ́ wọ́n ti ronú àti dàwọn lóyún. Orí bẹ́ẹ̀ ni wọ́n wà. Àwọn ọlọ́run àwọn náà wẹ́yìn rẹ̀ wò lọ́dọ̀ àti ìṣòwò àti ti wà. àbójúgbáníà à ẹ bójúgbáníà tótó báyìí báyìí báyìí báyìí ọ̀dọ́dọ̀ wà. ẹ̀yin gbọ́dọ̀ kọ́lá bẹ́ẹ̀ wọ́n pé wọ́n láwọn ará ẹ̀ sí tàbí ẹ̀sìn ní wọn wọ́n bá ló kún sí wọ́n bá ti fọ́fà ẹ̀ sì ra ní nítorí tí wọn bá wá kọ́ wá sàlàyé báyìí ó ti ti lọ́dọ̀ pé àwọn ogun ti kà wọ́n la tó báyìí wọ́n dà ànábì gbọ́ ọ̀pá gbà ọ̀wá àdìwà ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ rárá fáálẹ̀ ẹ̀bùn wọlé tó ta wọn mọ́kún ìfọ́n lọ tó lọ àwọn ẹ̀rọ ọ̀rọ̀ kẹ̀ ọ́ wò ó kí ni ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáná yìí ẹ má gbogbo lọ bá wọn lójijì o ṣùgbọ́n ẹ̀ wòye sí kí ni ṣẹlẹ̀ ẹ bá ti gbọ́n pé ọ̀run àlẹ́ òkè wọn mọ̀ kí lóòrùn ní ẹ̀kọ́ lágbára pé yẹ mùsùlùmí náà ni wọn. Fáwọn èdè débẹ̀ níbi àkókò máa bèrè. Àwọn ọmọ tó yàn bọ̀ màmá ní ọmọ ògùn ló dé. Wọ́n kọ́ fún ọkẹ́ wọn. Àlùfẹ́lá. Wọ́n bèrè fún ọkẹ́ wọn àbẹ̀. Iṣẹ́ àtúntò wọn kò kẹ́. Wọ́n bèrè fún ọkẹ́ wọn ìṣáà. Ìgbà tó dàtúbà. Wọ́n tó bẹ̀rù. Wọ́n tó kẹ́ wọn àtúbà. ونحن خالد وفاء يوضعون وجودين يومية خالد في صلى الله عليه وسلم قال يا الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا

ìwádìí kò sí màá nípa gbogbo ẹni sọ̀rọ̀ kan. Ẹ orí kí n fẹ́ fẹ́ orí kí n fẹ́ kẹ́ni ẹgbẹ́ yẹn ti wọ̀ ó lè jẹ́ kó pọ́ǹpù ẹ̀. Tọ́ka dá wa lálẹ́ ẹgbẹ́ àlùmọ́ ẹgbẹ́ ìpara yín yẹ wá di ẹ̀ wà ètú blo ni wọ́n fún wa lò nǹkan. Tọ́wọ́ pé ìjọba lọ́nà òun ò kọ́ ọ́sà kejì. Torí ẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ èèyàn kò fi ṣiṣẹ́ láì síwájú tọ̀ ìta nílò ẹnìkejì wọn pípé lọ́rọ̀ fi yọ wọn ṣe irun pípò pàtàkì púpọ̀ ṣùgbọ́n irun pípé yẹn àdéhùn yẹn bẹ nínú àwọn ẹ̀rí tí ń hàn wá ìbò gan-an ló fi gbófin òfin káfí o ìbò ni òfin ti tọ́ ní káfí o. tọ́lá tó lè jẹ́ ìran ọdún méjèèjì tí máa ń kó àwọn ọmọ ìyá bá mi. عيد الأضحى àti ẹ̀yìndọ̀ sọ́kù ọba àtúmọ̀ rẹ̀ yorùbá ẹ̀yìndọ̀ ọ̀pá ọ̀pọ̀lẹ́yà ẹlẹ́gbẹ̀sì ńkọ́ ẹ̀yìndọ̀ gẹ́sẹ̀ ọdún tunu àwẹ̀ hmm. tọ́ àgbà wọlé àgbàtẹ́lẹ́gbẹ̀sì wọlé ẹlẹ́kọ̀ọ́kọ́ àgbà wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí ilé yá ilé wò lọ́yà ẹbí mi lágbára ni wọ́n wọ́n sọ ní yorùbá. ọ̀pá ọ̀pá ni wọ́n gbé ẹ ọ̀pá ilé ìwà ọ̀gá gbé lẹ́yà ọ̀pá lẹ́yà yorùbá ni sẹ́wọ́n yorùbá ni sọ pé lẹ́yà. إليا على كل حال سبحان الله ما تقول الله ربي كريم إنه تريد إن الله ما تريد بكريم ما ما ìtọ́jú lákòókò kékeré kan gbogbo ẹ̀ wọ́n dọ̀gba ọdún kékeré tó wà lọ́dún lọ sí mẹ́tìmá àwọn gbogbo àwọn ọdún méjèèjì ọdún ńláńlá ni wọ́n. صلوات يوم عيد وبعد عيد الأضحى وبعد عيد الظهر عيد الميتين àkójọpọ̀ tó pẹ́ jù fún àwọn mùsùlùmí yàtọ̀ sí hajj onáàlà àkójọpọ̀ wọn fún ìran ọdún méjèèjì. ẹ sì mà wípé ìpèkè lọ síbi ìrun kọ̀ọ̀kan kọ̀ọ̀kan.

kò túmọ̀ sí pé láti túmọ̀ àwọn oníkẹ́ máa kí dáadáa kẹ́ ẹ̀ máa kọ̀rọ̀ wá sí yòókù sílẹ̀ o. ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ní pé iye mẹ́tíláṣí sáńtì tí òun wọ́n tàbí máa rà ọ̀pọ̀ jọjọ́ ti iye àwọn mẹ́tíláṣí sáńtì tí sọ̀rọ̀ àti olú tó mọ̀ àná. gbogbo àwọn mẹ́tíláṣí sáńtì tí àwọn sọ̀rọ̀ wá tu àkókò máa àwọn yẹn ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ láti مسجد الجامع مثل الزمان في صلاة الجمعة في أول كون رام فيه كون يقول بأول صلاة الجمعة في زمان في صلاة العيدين لا بيقع فيه فسأل من ذلك جابر بن سمرائي وكان عن تابعين رضي الله عنه قلوا كي صلاة العيد فلا نبي الله عليه وسلم كيسة كيسة ليش ó yẹ ti pè wọn síwájú ẹ bẹ́ẹ̀ wọn ti pa wọn kì í pè wọn síwájú ẹ bẹ́ẹ̀ wọn kì í ṣe àlùfẹ́ pa ẹnìkan á ní sọ fún láti wá máa ṣe ah, tí màá bá ti dé ọ̀la ti bẹ̀rẹ̀ náà tí màá bá ti dé ọ̀la ti bẹ̀rẹ̀ akọ́sẹ̀ nínú àwọn aṣíwájú gẹ́gẹ́ bí Abdullahi ibn Zubayr rọ̀bí ẹ̀ ń bọ́ ọ̀rọ̀ àìkúnmẹ́ àti Muawiya ibn Abi Sufyan radiyallahu anhuma Umar ibn Abdul Aziz rahimahullah àwọn sọ ike ápè gbogbo kápè tàtòkè sọlá lẹ́yìnlẹ́ tàtòkè ọ̀ wọ́n ní torí kò sí ìyàtọ̀ pípọ̀ láàrin sọlá tó lẹ́yìnlẹ́yìn àti sọlá tó lọ́wọ́. pẹ̀lú sọ láti méjèèjì gbogbo wọn tó ní rákà méjì méjì. èkíní kejì kẹta wọn sọ láti yìí sì ní kópa bó tilẹ̀ jẹ́ pé kótóbà ti dúnmọ́ à ó máa wá síwájú ọ̀sọ́dà ṣùgbọ́n kótóbà ìdẹ́ ó máa wá lẹ́yìn ọ̀sọ́dà pẹ̀lú rẹ̀ fún pẹ̀lú. kò sẹ́yìn nínú tí wọ́n nítorí pé àárín látọ̀dọ̀ àlẹ́bí sọ̀rọ̀ wá àdìwà àdìwà sẹ́lẹ̀ àwọn sàádé tí wọ́n gba ìgbà wá wá wọn lára mi ti ṣe bẹ́ẹ̀ wọn ò ní kó ń ṣe bẹ́ẹ̀ ìrẹ̀lẹ̀ kọ̀tà yìí láti ṣe bẹ́ẹ̀. níta àmọ̀ ṣe pé tí màmú bá ti gbé ìmáàmù lè fẹ́ pé ìṣẹ́wù ẹ̀dùn lọ́gbà ìṣẹ́wù tí màmú bá ti sàn kálukú lọ́gbà. Allahu Akbar ẹ̀ńgbà ilẹ̀ ìdúró. ìyá ti pé ẹnìkan ní ni wọ́n ti gbogbo ìsọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀sùn bá kọ́kọ́ lọ́wọ́ bàbá yìí máa ń ti dé gbà pàtó. bí màá bá ti di àwọn ọmọ ọ̀hún ìwà sábà sọ̀rọ̀ àti apá kan nínú. àwọn olùmọ́ni tá a bá sọ pé ọ̀sọ̀lá láti já ni a òwúrò àìsàn pé lẹ́yìn náà kò tẹ́lẹ̀ alḥafiz ibn hajọ nínú kọ́ńtà ìbárí wọ́n tá a bá sọ pé ọ̀sọ̀lá láti já ni a tó ti tó ọ̀dà kò tẹ́lẹ̀ kọ́nà. sọ̀rọ̀ bá lọ́sọ̀rọ̀ lọ́wọ́ àrùn wọ́n ní kó wí bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ láti sọ̀rọ̀. wọn wọn sọ fún ọsọ bẹ́ẹ̀ ní sọdá tó ẹ̀yìnlẹ yìí sábà tí tó ti mú wọn tó gbọ́ sọ ní sọdá tó kò tó ó ń bẹ ní sọdá tó ẹ̀yìnlẹ yìí yẹn ní pé afẹ́fẹ́ yẹn káwọn yẹn púpọ̀ kó péjọ kó ètò ti ti mú wọn tó gbọ́ sọ ń bí ẹnu ọgbà káwọn sọ fún sọ pé ilẹ̀ àdìsọ àdìsọ àtúntò tó dára ní á láwọn omi wọn tó gbà sọdá ẹlẹ́nu bá mi tọ́ ẹ̀rọ bá mi tọ́ ẹ̀rọ bá mi tọ́ ẹ̀rọ tọ́ tẹ̀bá ti kọ́ ọmọ wa wá ju àgbà lóko mọ̀ pé ń ta ló jẹ tó àbùkátà tẹ̀lé ń jẹ bá ti fi máa ṣe fún ọ̀dà tó rí dẹ̀ ìjẹ́ tí ọ̀bá wa tọ́ ká pè lọ kọ̀tọ́ ká ti kọ́ ọ̀nà tó wá tọ́ ní ọjọ́ rí kẹ́nìkan kọ́ba gbogbo mi ọmọ wa tó bá ń lọ wọ́n ẹgbọ́n wọ́n ẹgbọ́n wọ́n ẹgbọ́n lẹ́ẹ̀ẹ́dẹ̀ ìlọ́wọ́ ọlọ́wọ́ ẹgbọ́n kọ́lá ó lè jẹ́ pé àfi polongo pété ọ̀bí ni o ọ̀nà di ọ̀tọ̀ tòló náà polongo ọ̀nà àti ọ̀bà tẹ̀sí yẹn nígbà tí wọ́n máa ṣe títí báwọn èèyàn tó di pé ìmáàmù dé kọ́tọ́. rọrùn kàtà abẹ́ gbọ́jọ́ náà ti di ìmáàmù. ìgbà tí kí ọlọ́sọ tó ti kútúbà wàhálà. ẹ àní kí ló fẹ́ sáà fẹ́ sọ ẹ wa mùsùlùmí ẹ nílùú kẹ́kẹ́ ti wà akẹ́kọ̀ọ́ gbàtí ìmáàmù bá ti kútúbà tó sọ bá lọ́wọ́ ìmáàmù أولا مجموع لين سنة النبي صلى الله عليه وسلم تم ṣùgbọ́n pọ̀lọpọ̀lọ máa ń bẹ́ẹ̀ fi ra rẹ̀ hàn especially the person ti yé wọn yìí tí wọ́n ti jọra yìí alùpùpù kẹ̀kẹ́ gbogbo lọ́mọ pé chief kìnnìkan chief ladan ẹ̀fẹ́ chief ladan kọ́ torí ẹ̀ ló ti jẹ́ pé ṣé bá wá sí lọ́nà gbogbo àwọn ọ̀dọ́ yìí kí ló ń kí wọ́n ní kí ló fẹ́ lọ sí ní ọ̀. ìwọ́n mọ̀ wò pé ó yẹ kẹ́ni fún láì gbogbo àwọn ọ̀dọ́ yẹn pọ̀tọ́. tọ́ ètò sẹ́kù onígbèsè lè máa ń gba títí ọlọ́wọ́ ìfọ̀rọ̀ náà yọ ọlọ́wọ́ ìfọ̀rọ̀ ẹlẹ́yìn náà fún wa gbédé àná inú kùtù tó kùtù tó kọ́ lọ́wọ́ tó pẹ̀lú àwọn èèyàn lọ. tí màá bá sọ wọ́n wá gbọ́ kọ́ náà kíkà lọ́wọ́ bẹ́ẹ̀ ọ̀wọ́ àwọn èèyàn. láti mọ̀ pé súnà ní pé àfẹ́ gbóhùn ẹni pọ̀ ní àtúntì máa. lópin ìgbà tí òun ìmáàmù bá ti lè ṣe kí ni wọ́n bá ti lè ká ní. tẹ̀lé jẹ́ àdéhùn àwọn ọ̀dọ́ kan fi hàn ike tí àdébí jábìrì bìrì sọmọ àmú wa òun náà òdodo òun náà lọ ọ̀nà tá a gbọ́dọ̀ tẹ̀lé òun náà ni ẹ̀gbà wa mi tuntun wa lọ́dọ̀ bọ̀kárẹ̀ mùsùlùmí láti ọ̀dọ̀ àtúwà bin abdul ọ̀bì ọ̀wọ́ àdìgúnmá àti ẹlòmíì nínú àwọn sàbẹ̀ wípé bẹ́ẹ̀ náà ni ànábì sọ̀rọ̀ àti àwọn kì pè wọn wọn kì í ti ṣe ìpamọ́ síwájú sọ̀rọ̀ àtó ẹ̀yìnlẹ̀ ẹ̀yìn wọ́n ti máa ń pè wọ́n síwájú sọ̀rọ̀ àtìlá yìí láti máa ń ṣe ìpamọ́ síwájú sọ̀rọ̀ àtìlá yìí bọ́yá rí ní tẹ̀ bá rí ní àdúgbò fọlọ́ tẹ̀ bá rí ní ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún àmì ẹ̀kọ́ fún ọlọ́run tó dáa wọ́n ti gbọ́ tó ń ẹ̀yìn pọ̀ lọ́nà tó ń akágídé háyé ṣáà bẹ́ẹ̀ ṣe gbà. ẹ̀dá pẹ̀lú ìwò la lè lò lórí ìdúrà àwọn tí ìgbẹ́ ti lè lò wọ́n débẹ̀. kápẹ̀lẹ̀ kápẹ̀lẹ̀ tó wá tó sọ láti rà yìí ló la ti lè rẹ́ẹ̀lì fún lórí ìlú ti wá àwọn èèyàn tí ìgbẹ́ ti lè débẹ̀ tí ti sàlàyé fún ẹ. ẹ̀hà ìlú ọ̀gá lọ́sọ̀ tó ti wá ní ẹbí báyìí kíkẹ́ à ọ̀gbẹ́ olùyọ̀ olùyọ̀ ẹ̀ẹ́dọ̀ ọmọ bàjẹ́ àyínlẹ́nu ẹ mú àwọn ẹ̀rí tá a lè lò fún ọ wá. ẹ̀rọ gẹ́gẹ́ àwọn láti bá ti ń pe kí ní ìjà náà rẹ̀. ṣé àdébìí ilé ìrìn àdúgbò àwọ̀ òkú tó ti kó yé ìṣàlùmọ̀ e, ó ti dáadáa kalẹ̀ tí wọ́n fi mọ̀ pé táwọn ti ń kọ́ ọ̀dà. ẹ̀gbọ́n mi wá wá lọ́sọ̀rọ̀ ọ̀hún ọ̀gá ẹ̀dẹ̀ lọ́bí ọ̀gbọ́n ọ̀hún àná nínú àdébìí kan tó gùn. nígbà tí olú gbé wọn lọ àwọn tàbí pẹ̀lú àlẹ́ nígbà jí wa sọ fún kó pè wọn kí bẹ́ẹ̀ bí wọ́n ti tẹ̀ wọn kí lójoojúmọ́ wọ́n ẹ̀gbà wáyé ẹ̀kọ́ tó pọ̀ wà nínú àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀rẹ̀. òun náà ní wípé ẹ̀mí wa kò sí lọ́wọ́ wa ọwọ́ ọlọ́wọ́ bá lọ́wọ́ wa. ẹ̀mí jẹ wá rí yẹn ní ìwà tí lè sùn pín ní báyìí ọlọ́wọ́ bá ti gba ẹ̀mí yẹn ọlọ́ ẹni tó bá wá wú ọlọ́ọ̀ ni ọ̀sẹ̀ lè padà sí lára pé kó tún máa bẹ lára rẹ̀ ìgbà tó ń dà kan. màá jí lago méjì títà méjì máa ń bẹ̀ ọ̀rọ̀ àwọn ẹni tí ò lérò rẹ̀ màá jí lago méjì ní sáà ọ̀nà ọ̀nà ọ̀gá bá gbà màá jí lago méjì àmọ́ màá jí lago méjì náà ni torí kí ni aláàmú mẹ́ta mo gbé síbẹ̀ sẹ́wọ̀n pé ọlọ́run ọba nìkan ni ó jí ọ. òsì bá náà lòlẹ̀ dúró ọlọ́run ọba fẹ́ kò di òní sí. الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى ọlọ́run náà gba ẹ̀mí èèyàn nígbà táwọn òkú ìlà tó èyí sákòókò kú yọ láti fi tò fún gbogbo gbàtọ́ bá sùn ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀. èyí sákòókò kú yọ láti wá tó lẹ́kọ́ ojú oorun ní ọgbà lójú kú ọlọ́run ló fẹ̀mí rẹ̀ lẹ̀. èyí tó wá jẹ́ pé kìí tó oorun yẹn lọ́lọ́run bá kọ pé ó sùn káyìn ọlọ́run tó bẹ̀rẹ̀ jẹ padà. tètè yóò jà fún ìtọ́lọ́ta fún ọ. àlẹ́bí ọ̀sọ̀rọ̀ bá àdìwà rẹ̀ sílẹ̀ àwọn náà tí wọ́n bá sùn gẹ́gẹ́ bíi tiwa náà ni bọ́lá ọba bá ní kí wọ́n jí náà ni wọ́n jí ìgbà tó náà bá ti kọ̀ pé kí jí náà ni jí. tòbí báyìí àwọn àlẹ́bí ọlọ́ọ̀ tóbi lórí àlẹ́bí Muhammad ọ̀rọ̀ bá àdìwà rẹ̀ sílẹ̀ ẹni tí wọ́n ló máa ń sùn ọkàn wọn kì í sùn àwọn ànábì ọlọ ẹyin tí wọn ló máa ń sùn ọkàn wọn kì í sùn ìyẹn ni pé wọn ò fún ẹyin fìgbà kan jẹ àkọlùkọra yálà wọn wà lójú fò àbí wọn sùn torí ẹ ànábì wa yìí sọ̀rọ̀ mọ́ àríwá ìṣẹ́lẹ̀ ní ọjọ́ yẹn wọ́n darí bọ̀ ọlọ́run tàbí wọ́n á sí àyè kan ọlọ́yẹ kọjá pípẹ́ ni àwọn òsùn. wọ́n á ti lé bíláàlì lọ́wọ́ níwọ̀ bíláàlì tó bá ti di ní àkókò báyìí báyìí báyìí o lákòókò òun bá tó kò jù wá tàbí kí ẹ̀. eléyìí tó túmọ̀ sí pé kò burú ká fi ẹnìkan ṣe ẹni tí wọn máa mójútó àkókò tí ó di àwọn èèyàn yòókù nígbà tá a máa fẹ́ láti dìde. eléyìí tí o túmọ̀ sí pé wọ́n má sùn rárá o wọ́n náà sùn ṣùgbọ́n a ti mọ̀ ní pé bí gbogbo èèyàn bá lè sun wákàtí mẹ́ta gbáko bó bá ti sun wákàtí méjì àbò tó nítorí àtàlẹ́ǹtì ń bẹ pẹ̀lú ẹ̀ ti ti ká pè náà kúkú mọ̀ pé nínú títí ayélujára tó fi dùn ní èyí tó wọ́pọ̀ jù ó ní pé àwọn pèrúnpèrún wọn kì í sùn wọra gẹ́gẹ́ bí àwọn àtiwájú àwọn èèyàn kí àwọn ìmá. ọ̀pọ̀ àìmọye ìgbà ní máa jẹ́ pé ohun ẹni tí ń pèrún lójú gbogbo èèyàn tẹ́tí lórí ìmá. torí ẹ̀ báwọn ẹ̀sọ́ wa fẹ́ jẹ́ dọ́gba ẹni tí ń pè máa ẹni tí ń pè máa pàdé dọ́gba nítorí pé ẹni tá a fọkàn tán lórí àkókò ìlànà tí ń pè o. oníjàmbá bákòókò bá ti tó báyìí ló pè yàtọ̀ sí ìmọ̀ wọn bá ti pè é òun mọ̀ pákòókò rẹ̀ náà dé. torí ẹ̀ wọ́n ti lébi lálọ́ ìgbòjì àwọn ṣùgbọ́n fìyàn lẹ́nu ẹni tá a ní kó jí wa òun gbé lọ àwa tá a ní kó jí òun mú wa lọ nítorí kó téńté ó lè gbé ẹni tó ní tó ọba jí mi kó tó wá jù rẹ̀ jù wọ́n lọ sí yẹn náà nígbà tí mẹ́wàá tí ó ti torí pétọ̀ àti kó tó kù àbò mẹ́rin ò sí lù ó ti wá sí wọn ní kọ́tà àtàkọ́ pé sàràwà nìkan ẹ̀rù ìdílé wà nínú àtìlá. àtìlẹ́ ini, dín ní ẹni náà ní gbọmọ tuntun wá sí náà ní ibi ìjẹ́ ìná sọ̀tàn torí ẹ̀ àdàbìsọ̀ wá sọ́rọ̀ àwọn ìṣú ẹnìkan nínú àwọn èèyàn kò jí bíláàlì gan-an tí wọ́n ti sọ pé tó bá ti bàbá ìdí wa àti gbígbóná rẹ̀ lójú wọn gbàtò ń pa wọn. ẹ̀kúrú jẹ́ ẹ̀sùn sílẹ̀ mọ́tò ń yọ kéèyàn tó jí òun tó ti wá yọ òun tó ti gbóná ó túmọ̀ sí pé a kàn pẹ̀. Fẹ́ẹ̀dọ́ ẹdí àmì ìfọ̀lá àti ọ̀rọ̀ tàbí wọ̀bìlá tí wọ́n lé sí ọ̀sẹ̀. Ilé ìtumọ̀ sí pé ẹ má dájọ́ kẹ́ẹ́ tó ti wáyé láti jọ sọ́dún mọ́ ọmọ wa ni mo dúró bí ọ̀sìn pọ̀ máa lẹ́yìn sọ̀rọ̀. ajá fi léèrè bàbá náà kò ní ká. èpè náà bàtà yìí. ẹ máa ti wájú bí wọ́n ti wájú. yóò máa ṣàfihàn sí òye. yóò ti yàn lálàáfíà. oníjó mẹ́rin kí n pọ̀ dá lọ́tà. oníjó sọ̀rọ̀ ẹ̀ lọ́tà mọ́tì pé èmi ti lágbájá ní màmá wá sí lọ́dọ̀ rẹ̀ pé kí ni kó akó sí mi mú. àwọn olùdílé àtàwọn ìdàrí rí àníyàn o. àbí kí n sọ fún un lágbájá pé kó sí mi kó wá lọ sùn tí ọmọ kan fún un tó títí lè má ní. ẹ dákun bàbá èèyàn ló ná lórí òkú ná tí ọba sùn. tọ́ ànábì ìfẹ́ nìyẹn tó wá àlọ́ àtẹ̀lẹ́ kí ló dé wọ́n jẹ́ ìwọ̀n bí dáadáa ìlú kò jí wa ó ní à ní tí wọ́n mú èmi ní lọ náà ló tèmi náà lọ. tó tún di kọ́mẹ́ntì wọn ní tí wọ́n mú èmi ní lọ ló mú tèmi náà lọ ìdògbẹ́ ni bàbá ti sùn èmi ti lọ. bọ́lọ̀ bàbá rè é di ẹ̀mí. ọ̀wá náà ọ̀tí àwọn ọ̀wá ti tọ́ka ní lọ́kùnkọ̀ dáná ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ní kó láti máa gbà wẹ́tò ní. òní kí lọ fẹ́ kí lọ ìkẹta nínú ọlọ́wọ́ àbá ẹ̀mí ò sí lọ́dún èèyàn kọ́ lọ́ọ̀lọ́ wà ẹ̀yin náà máa sọ fẹ́ẹ̀tì rẹ ní ti wọ́n fẹ́ẹ̀tì aláàmù lójoojúmọ́ kókó máa jí ọ ìdá fọ́ bọ́ta sí tírí tírí tààtì lójoojúmọ́ náà kọ̀ láì. àìmọye ìgbà sẹ́kí pọ́tàkì ló ní kí tẹ̀sí ojú ọ ọgbà tí wọ́n lọ lọ́wọ́ ẹgbọ́n lọ́wọ́ ẹgbọ́n padà kọ́ amẹ́tẹ́ sọ́dọ̀ ẹ̀tọ́ padà kọ́ amẹ́tẹ́ á. ọkọ̀kọ̀ wù á tẹ̀sí pé bí ẹnìkan gbé kú ní àlá ẹ̀ẹ́dẹ́bì tó gbé sí ibi wọn ò kú o. ọbẹ̀ sọ àtẹ̀sí mọ́lẹ̀ kó o ti lọ kọ́dà yóò fi kíkí kọjá lè jẹ́ fún gbà mí. ó lè jẹ́ pé wọ́n gbọ́ ẹni tó ti sùn lọ́dún tó sùn. ọ̀wọ́ adé mà pé wọ́n kà lọ pa mọ́. ilé ilé ìgbé náà wá sí ọjọ́ ọ̀gá ni tó bá wù láti lè lé jẹ́ ní rẹ̀ ló lè lé jẹ́. àwọn ọ̀rọ̀ pé ní ti ti náà ní ìrọ̀lẹ́ o ìrọ̀lẹ́ torí ẹ̀ ní ìlànà ìjọba ẹni tó mẹ́ni lọ tó mẹ́ni tèmi náà lọ olùkókò tẹsẹ kankan tí kò wá àbáwí èèyàn ọsẹ ọwọ àmọ́ àbáwí ọfẹ kó da láìpọrọ nítorí pé ẹni tó bá ń ṣẹ̀ làá bá wí ló ti wọn ẹsẹ tó ṣẹ̀ má kò kọjá ẹnu àná àmì ọsẹ rárá wọn fẹẹ máa bá wí gbígbẹ nígbà tí wọn mú tiẹ̀ lọ ọmọ kọ ẹ kó sí wa fọmọ pé a ẹfẹ sọdá láìpọrọ tó bá ti hàn pé ọsẹ ẹ má kọ mẹ anabi sọlá àdìsọlẹ ọyìnká gbòdìdì kàgbọdẹ kakúrò bí tá a wà yìí nítorí bí tá a wà yìí ẹsẹ fọlọ ti sùn pẹ̀lú àwọn èèyàn bí oní àtún bí olórí wọn fọnù fọlá ilé ìtumọ̀ sí pé àìtètè dídé tọ lọ́ọ̀ àìtètè tí lọ ká tù bá tí a máa kí ọ pé kò tí ì rí mọ́dà o lájẹ́kà kò dìre nítorí pé ohun tó fún yẹn tó fi dí yẹn sọ̀rọ̀ pé kàdé àtẹ̀kọ́ ni tọ́ka wọn tọ́ka wọn mẹ́tẹ̀ẹ̀ta yọ tó fi ń ṣépè fún ọkọ tó sùn ìpè rẹ̀ tẹ̀ ó ní kó o sun àtọ̀kọ́ pàǹtẹ̀ fún ọkọ mẹ́tẹ̀ẹ̀dé tòótọ́ bá ń dí lẹ́yìn ìgbà tó ń yọ wọn á ní àdírí ẹlẹ́dìrì torí di eléyìí eléyìí tí màá ti fi wọn lè ṣe tọ́nù ti sùn láyé ìdá wa yìí. ìka kó dìde ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ o ní pé ibi tí ètò burú ti ṣẹlẹ̀ síyàn kọ̀ ẹ́ kí èèyàn máa dúró bẹ́ẹ̀. ibi tá a burú bá ti ṣẹlẹ̀ ọlọ́màdúró bẹ́ẹ̀. kí ẹ bẹ́ẹ̀ ti fèrè nípa àbíkí ọlọ́run láti kó ìparun bá abúlé àdá tó síwájú àwọn èèyàn pé wá ó kàrà à ń pè ní wáyé alùpàṣẹ́rù ní ẹnu àlá mìíràn tí mo tẹ̀lé bàbá yìí. Tí alálàáfíà ti ń bọ̀ láti mo tẹ̀lé bàbá ti ń bọ̀ wá bí náà. Súnà ní kí tó ọba ti dé wájú màhásìrì ẹ̀wà àti ọ̀wá bí màhásìrì. Kọ̀ yára. ko kọjá agbó ti ti ń bọ̀ lọ tẹ́lẹ̀ torí pé wáàdì làdá ojú lòdì sí àtúnṣọkalẹ̀ táwọn ọ̀dà rẹ̀. tó yẹn ní bí ibi tá ìdá bá ti tẹ̀lé ẹnì bá náà ìdá ọdọ wa àna aṣọ àti ìjà gbà á ẹ̀dá bá mi torí ń lọ sọ́dọ̀ àti fẹ́ẹ́ lọ́tà àti mọ̀mí ní iná ìdá ọmọ kú. torí ẹ̀ kú mẹ́rin. bákan ẹ̀rí ìtàn ọkùnrin kan lọ pààyàn bọ́ọ̀lù tọ́pẹ́ sọ̀rọ̀ àforíjì tólùmọ̀ yẹn wá sọ fún pé kó fi ìlú yìí lẹ̀ ọlọ́run foríjì àmọ́ kó fi ìlú tọ́ wà lẹ̀ kọ́ lọ síbi báyìí báyìí báyìí. ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà fi ewu tí ọ̀dà dá sí máa ń fi tí ọ̀dà náà ẹni bá ti bẹ̀rẹ̀ sí dáadáa kó fi tí ọ̀dà lẹ̀. bàbá ìtọ̀ tó bá jẹ́ pé ọ̀ pàtàkì káfíńtì táyì dá ti tẹ̀lé ẹlẹ̀ àsìkò ọ̀run àti kọjá ó ti kọjá bá ẹ̀rọ̀kọ́ ọ̀run ti yọ tó a ti lọ pé àsìkò ọ̀run àti báwọn ọ̀run kọjá ní kéńké tí òòrùn bá ti yọ. tí ọ̀bọ̀ wá pàtàkì tí káfíńtì ẹlẹ̀ torí òun lọ lọ ẹ̀ka kọ́kọ́ kí ìbáraẹni sọ̀rọ̀ bá a ti sẹ́nu náà sọ nínú àdéhùn àbí tẹ̀rí nínú ọ̀dẹ́rì ọ̀dẹ́yẹ̀ lọ́wọ́ àbọ̀ àyìn ìjẹ́ mẹ́lẹ́sì ẹ̀kọ́ فلي فليصليها إذا ذكرها فإنه لا كفارة له إلا ذلك ẹni tí ọba gbàgbé kí wọn ndị àbúrò ló gbé lọ sí òde òkè ó yà tètè kí wọn ní kí àtọ́ba náà ní kí àtọ́ba náà pé. ìdí bẹ̀rẹ̀ sí kí wọn ọdún náà ti pé ẹ̀kọ́ ńlá mẹ́rin rẹ̀ bí tàbí bá ti tẹ̀lé ẹlẹ́tòkò mẹ́rin tẹ̀lé ẹlẹ́tòkò mẹ́rin tẹ̀lé tọ́ nígbà tí wọ́n á lọ sọ́wọ́n ní ìwádìí ànábìyẹ ìwádìí ọ̀gbọ́n àdìsọ́lẹ́ wọn á kí ọ̀nà ṣùgbọ́n tó tó kí ọ̀nà bìlá ló pè é ìrànlọ́tàkùnkù rẹ̀ ti lọ sáà tàbí ra káàkiri àwa dìde gbàtà bẹ́ẹ̀ fi ọdún kápẹ́ lọ. eléyìí tí wọ́n ti lọ́wọ́ kó ń tó bí ẹ lọ ìgbà pé ló mọ ọlọ́kìrọ̀ lákòókò rẹ̀ ìdíwọ́ kan tó kọjá agbára rẹ̀ ló mọ ọlọ́kìrọ̀ lákòókò rẹ̀ tí èèpọ̀ dára. lópin ìgbà tó bá ti pé ní kí a sọ rárá sí àbọ̀ dájú lójú ọ̀rọ̀ àbí ìdíwọ́ yẹn bá kó kéde ìdíwọ́ mọ ti tẹ ọkọ̀ fẹ́ ti bóṣù yìí o kìí ṣe tó mọ kó mẹ́tì kalẹ̀ ẹ̀kọ́ gan o yọba ẹ̀kọ́ gan o mẹ́ẹ̀ ọ̀rọ̀ àná tó nítorí ti eléyìí báyìí tí ìdíwọ́ bí ìdíwọ́ kọ́ wa ní wọ́n tó ẹ pépépé kí dírẹ́fọ̀ tó kò dúró ọ̀daràn kan tó eléyìí mú bàbá ti dúró ẹ̀kí ọ̀rọ̀ yìí tó eléyìí fi hàn yín pé nígbà tí ìdíwọ́ ẹ̀ bá wà tí ìdíwọ́ bá kú ìjọba sí ìrìn ọ̀sẹ̀ lọ ó sì fi hàn yín pé ìlú ń tà bẹ́ẹ̀ kí látàrí pé ìdíwọ́ òṣìkà ti gbogbo bàtà bá fẹ́ kí làkókò rẹ̀ bá wà ìgbà tí ń ti ọ́ ọ̀ràn tí kí ọ̀rùn bàtà bá fẹ́ kí àdáàbò ló kí kí ẹ ti kọ̀ bọ́ òun kí làkókò rẹ̀ kì í ti pọ̀ ìtàwé. bákan náà ẹni tó tún lọ ìgbà tó bá di àkókò òun lọ́dọ̀ tẹ̀ torí láì pẹ̀lú owó ọlọ́sẹ̀ ẹgbẹ́ àwọn ká ìgbà tí wọ́n ti sínú ìgbà tó ń sùn ìgbà tó ń sùn ẹni tó fi sùn ọ̀rọ̀ náà lè rẹ̀ kọ́ kíkọ́ ọ̀sẹ̀lọ̀ ọ̀sẹ̀lọ̀ bá orú ti gbé lọ ọ̀sẹ̀mi lára rẹ̀ torí ẹ̀ lọ́n sọ náà àdé ẹgbẹ́ òkè àlùpàlà ọ̀hún ẹ̀ǹtẹ̀lẹ̀ ẹ̀ǹtẹ̀lẹ̀ta èèyàn mẹ́ta wà bẹ́ẹ̀ wọ́n ti débi ìdí tó tún ìpẹ́ tẹ̀ wọn lẹ̀ nínú wọn ẹni tó sùn yẹn ìgbà tó bá di àkókò ọ̀nà lọ́dọ̀ kẹ ìgbà tí ọwọ́ ají sí àkókò ọ̀nà ti lọ ìgbà tó ọ̀nà ti sí àkókò ọ̀nà ti lọ tó bá fẹ́ ti wà pè wọ́n ní kíbi láàbò pè ẹ̀rí bẹ́ẹ̀ lórí kí tákòókò ọ̀nà bá ti bọ́ ọ̀nà àlọ́ látàrí ọ̀rọ̀ ìgbà tá a bá fẹ́ kí kápè ṣùgbọ́n tẹ́lá kàkíyèsí àdéhùn ẹ̀rí kéńté ni wọ́n pè wọ́n nítorí pé gbogbo jàmáà ẹni ò sí kírun gbogbo jama ẹni ò sí kírun ọkẹrù àdéhùn bọ̀ tó tún sọ fún wa pé èèyàn kan náà fúnra ara rẹ̀ òun náà lè pè wọn àmọ́ báwo àti ní báwo. Bíbí báyìí gbogbo jama ẹni àǹfààní mi tó fún wa mẹ́rin pé à ń pè wọn nínú àǹfààní tó wà fún òun pípé ni pé à ń pè wọn láti pẹ́ni tí ò tí ì wá kó lè bá wa. Ṣùgbọ́n ní ìsìn èyí tí wọ́n fẹ́ pè yẹn kò sí ẹlòmíì tí wọ́n ẹ̀sẹ̀ ti fẹ́ yọ wà. ọ̀wọ́ àwọn tó ti wà bẹ́ẹ̀ náà síbẹ̀síbẹ̀ wọ́n tún pè lọ. torí ẹ̀ ilé iná tí wọ́n ti gbé gbogbo ẹni tó fẹ́ kí òun tó wà lọ́wọ́. ẹni tó tó wà bẹ́ẹ̀ pé káà méjì ká tó pè lọ á ní. àbí òye wa torí wọ́n àwọn ẹ̀rí báyìí. kò sẹ́nì kájọ́ tó wá dùn pẹ̀lú ànábì ló fún òkú rẹ tó ti fákòókò rẹ yẹn ti lọ látàrí rẹ fún wa. sọ nítorí pé a ti sọ nínú àwọn àǹfààní ńláńlá tí ń bẹ fún òun pípé onígbé ìrọ pípé ṣàìrọ tó ń mi ṣàárá ìrẹ ìsìlá àmì kánú nínú àwọn àmì tí ń tàbí náà ìsìlá ẹ̀yin wá ní àwọn akérò ní àwọn ẹgbẹ́ lọ ẹ sáà ti máa wá bo yín lé kálukú kan wọ mọ ẹnjọrò a ah, àpò ìlọta torí pé ẹni bí àmì ìsìlámù pamọ́ ẹgbẹ́ tí wọn mọ pé ìsìlámù bẹ̀rẹ̀ ń bẹ wá. nínú àǹfààní tuntun àtúnkẹ́ ìpinnu yàtọ̀ sí pé kẹ́ni tí ò sì wọ̀ wá òun náà ní ilé ẹ̀lẹ́ àṣepọ̀ lè jìnnà ẹ̀lẹ́ àṣepọ̀ lè jìnnà ìlú àṣepọ̀ lọ́kọ́ máa dùbò pẹ̀sẹ̀ àfihàn owó àdùbò. tètè bá ń pè é lóṣù lẹ̀ tẹ́lá ti parí pẹ̀lú wa. tẹ́lá bẹ̀rẹ̀ kọ́ ọmọ yóò tó túlẹ̀ tẹ́lá ti bẹ̀rẹ̀ sí ní kí sọ̀lá yóòdì. èèyàn fẹ́ pé kí ni bá bí dáa láti so ògùn èso àṣẹkọ́n bí ká máa tó ògùn ògùn àkàtà máa dàgbà wọ́n kọ́ ọ̀rọ̀ wọ́n wọ́n kọ́ ẹ̀yọ̀ ọmọ sọ̀rọ̀ ẹ̀ ti mọ̀ ẹ́ tí ìgbà tí bá kúrò ìgbà tí wọlé tẹ́ bá kúrò kílẹ̀ ṣe ẹ̀kọ́ gbàrà gbóná ní ẹ̀mbraki. tó eléyìí tí wọ́n ti ní àmà ìwọ̀n nítorí àwọn àǹfààní rẹ̀ pẹ́tẹ́ ìmẹ̀kọ́ ìgbèké ti lè wà ẹsẹ̀ tó ti wà lára. wọ́n á ní kíbi láàlú obìnrin eléyìí túmọ̀ sí pé abọ́ránù àdábáránù olùgbìnrin àlẹ́ ìdọ̀gbà àdọ́là mi bìlà wọn bá wà ní wọn bá wà lórí rẹ̀ ipò láti dàbí ọ̀gá ọ̀gá púpọ̀. sọ ẹ̀yin ti mà ebi láti síwájú Islam ẹrú mà ní ẹrú tí wọ́n sá sóòrùn tí wọ́n di ẹrù líláyà nítorí kó gba Islam tó bá ti ní ahadun ahad àlọ́ kan tuntun ní Allah ọ̀kan tuntun ní Allah yóò ti jẹ́ ó ti tó tọ́ ọba tó ọba yẹn sọ ó ní ìta tó ju ọ lẹ́yìn. أبو بكر بن العاص رضي الله عنه كان يقول ويقول أصدنا اللي كان أصدنا أصدنا الوالد báyìí ẹ wá wo bíláàlù dáná wọ́n máa ti yàtọ̀ sí bíláàlù tòun ahad islam àwọn gbìyàn ga ẹ wò báyìí gbàgbọ́ sí iṣẹ́ rẹ́ẹ̀kì àwọn ọ̀sẹ̀ lọ lókù lẹ́sẹ̀ tó lókù sọ̀rọ̀ lókù tó ẹgbẹ́ abáyé fún ẹ̀yìn bàbá báwo lẹ́la làwọn tí wọ́n bá ti bọ̀ wọ́n yóò bá bá lórí ẹ̀yìn ìgbìmọ̀ ayé ẹ̀rọ wà lọ́wọ́ ìyẹn wà mọ̀ ọ́ dé kí ló dé tó wọn gbọ́dọ̀ máa bọ̀ tó kí ló dé tó wọn gbọ́dọ̀ náà wọ̀ wọn ò sí wáyé ẹjọ́ kúlẹ̀ yìí wá ilé tí wọ́n ti láwùn dá ìlànà ìdí èèyàn pàtàkì lójú ayé rẹ̀ àti lẹ́yìn ìlú rẹ̀ lọ́kùn yóò wá wáyé wọn á ní kíbi láàlú pé rẹ̀ àná ìlú àti rẹ̀ sábà kọ́ ọ̀sán tó ti kọ́ ọmọ àti màá tó ti kọ́ ọmọ lọ tẹ́lá ti tẹ̀ wọ́n ti kọ́ ọmọ kẹ́ẹ̀dó ìfẹ́ wọn. tó sílẹ̀ yìí túmọ̀ sí pé ìrún tá a ti lákòókò rẹ̀ nítorí oorun tá a bá ti dá fẹ́ kí a gbèrò. tó túmọ̀ sí pé ìrún tí ìdíwọ́nú ni májì yàtọ̀ tó yún bí ogun bí ìgbà tí ṣé ìrún ìrún yẹn náà tá a bá fẹ́ kí ká pè wọn abáyé láti àtọ̀kẹ́ rẹ̀ tí kì í wọ bí ogun tó bá fẹ́ má kí ọ̀la kókó rẹ̀ ìgbà tí bá fẹ́ kí ẹ̀kọ́ pé ọ̀. pàápàá jùlọ tó bá jẹ́ kí ìjọba rẹ̀ fẹ́ kí. bí ẹ̀kọ́ ti tẹ̀lé sáré ní sọ̀rọ̀ àyùkẹ́lẹ́ ní ọjọ́ lẹ́tọ̀ọ́ ní àjà ọjọ́ ogun kọ́ńdà tó ti bá àwọn tèfèrè wọ́n dí ànábì lọ́wọ́ wọn jọ ó wọn á fẹ́ kí lákòókò rẹ̀. títí lóbi dùkú ọ̀rọ̀ wọ̀ كانوا صلى الله عليه وسلم يشغلون عن الصلاة الوسطى صلاة العصر ملأ الله قلوبهم وقبورهم نارا ọ̀pọ̀ ẹ̀rọ ti bára láti kí ọ̀run ti ń bẹ láàrin títí sọ̀rọ̀ àti làwọn. ọlọ́run bá fún ọkàn àti gàrí ìwọ̀n pẹ̀lú náà gẹ́gẹ́ bí wọ́n ti ti kó àdéhùn bá wa láti kí ọ̀la àkókò. tó níbẹ̀ yẹn náà wọ́n pè ọ́ òṣèlú kan kí ọ̀rọ̀ ọjà yẹn òṣèlú kan kí sọlá ti bá lè jẹ ìjọ yẹn. tó sábà bẹ́ẹ̀ san gbèsè ń ìgbà sábà lọ́wọ́ àyùkọ́ ìlẹ̀ tó ń gbé wọn lọ tó òfin kí ọ̀la àkókò rẹ̀ gbàtà di bá fẹ́ kí wọn ní wọn pè ọ́ tó wọn wá sí ìrìn yẹn gẹ́gẹ́ bí wọn ti máa ń kí ìrìn ní gbogbo ọjọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o torí pé ńgbà mí sábà ti jẹ gbèsè ọ̀hún kan látàrí ìdíwọ́ látàrí ìrìn áta dàpọ̀ níwájú àròkù ni rúkú òní jẹ́ rúkú ọ̀ ìforíkalẹ̀ òní jẹ́ foríkalẹ̀ gbogbo èèyàn kàn máa kájú nǹkan tó gbèsè dákì bí sèkìkì lọ́sùn kìkì sèkìkì ń láti

kí ló dé tá a máa fẹ́ gba dọ́tà pẹ̀lú tí ọ̀dà a fẹ́ gba ilé àwọn oúnjẹ rí pẹ̀lú tẹ̀kú a fẹ́ gba ilé àwọn ẹni tí ó kí ọ̀ pẹ̀lú tẹ̀rí wọ́n kà pẹ̀lú òǹtàwà ní kí ló fi dé ìrònà àlàdà olówó yẹ lọ́dọ̀ra wọn lọ́dọ̀ra wọn wà ẹni tí kí ló kọ́ lọ́kọ̀ rẹ̀ lówó oúnjẹ lọ tọ́lá لكن الله أكبر فما السلام عليكم سبحان الله لكن كيف يشعر ضعون ثم كان ثم كان السلام عليكم دعاء الجواب في صلاة صلاة كاملة يعني كيف ما كيف ما كيف جواب إذا ما تكتب والله ما نصر لا تقول wọn á sọ fún ìgbà tó wá fẹ́ kí wà dà pọ̀ ẹ̀yin náà ti mọ̀ fáwọn ọ̀daràn àwọn ọ̀dọ́ ọlọ́run àwọn tí kò fẹ́ tẹ̀ lórí àṣẹ rẹ̀ ẹ ti àwọn tí wọ́n lè ṣe sọ̀rọ̀ àwádìí wọn lákòókò wọn máa dájọ́ wọn dá sọ̀rọ̀ àti bọ́ọ̀lù wọn filẹ̀ títí tó fi sọ̀rọ̀ àti làwọn títí tó fi sọ̀rọ̀ àti mọ́tò títí tó fi sọ̀rọ̀ àti màṣá tó bá ti sọ̀rọ̀ àti màṣá wọn máa gbé àwọn sọ̀rọ̀ àwádìí mẹ́rẹ̀ẹ̀rin ظهر عصر مغرب عشاء ركع في الأذنين طب الاثنين ركعات صلاة الصبح أو صلاة الظهر بعدين إمام داروي توفيقي sẹ́yìn kan náà ń sọ sẹ́yìn kan lórí ìṣẹ́. kàràmà ó tún á túlẹ̀ bí àgbà má ẹlẹ́fẹ́ pàtó ìgbésẹ̀ fún ọkọ̀ ọdún mẹ́tíláṣí. ẹni tí ó wá sí rákà mẹ́ẹ̀ẹ́dógún tẹ̀lé ọwọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó lè máa ro káàkiri ní pọ̀. kọ́lọ́ ti fẹ́ fóònù ẹnìkan gbà ẹ̀mí ẹ̀dá kan ọba ti tẹ̀lé pé mo ti di àwọn sọ̀rọ̀ wá rẹ̀ tó bá ti rú ìsìn àwọn káàkiri rẹ̀ ti lọ ilé tí kò sí ọ̀nà àbáyọ kan kò sí ìsìn. Sùhánà wọ́n ẹgbẹ́ tí ó fi àwọn sọ̀rọ̀ láti mọ́lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ láti òkúrò ní ó ti lọ sùdù ìsọ̀rí àwọn bá ń bá báwọ̀ ní ọmọ bá kúkú jẹ. Sùdùdù kan kò ní ìkójókòó kan kò sí ìkójókòó láàrin rẹ̀ lóṣù tí kejì lé ní káàmù wọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ ìlú sọ̀rọ̀ wá sí ìlú ìjọba. Ìlú ìgbìyànjú wa gbé àwọn ìjọba ti bẹ́ẹ̀ àti ìpàtẹ ayé àbàwọ̀ wí. Owó ìlọ̀lẹ̀ lọ sọ̀lẹ̀ kàlẹ́bí náà kò máa ń sọ̀rọ̀ àti ní ọ̀rọ̀ Ọlọ́run ní ibi lọ́wọ́ ẹ̀jẹ̀ ti àwọn kírọ̀kírọ̀ tí wọ́n máa ń gbàgbé ọ̀rọ̀ lọ́la àwọn ẹni tí máa lọ́rọ̀ lọ lára ìbí ọ̀dẹ̀ fún wọn. ebi kí wọ́n ti ọmọ ìdí wọn yẹn lápò bí ọ̀dọ́ wa rí ẹ̀yà àmójútó àti ọ̀nà àkókò wọn. lẹ́yìn rẹ̀ wọ́n wá mú àdébìyẹ jáde wá ọ̀bí ìlú àwáyé. قال رسول الله عليه وسلم هو في مزدلفة وفي صلاة المغرب العشاء به فلو ركوب كان àti ọ̀rọ̀ méjì. ẹ̀yìn rẹ̀ wọ́n mú ẹgbàá wá wá o ẹgbàá wá Ibn Umar kọ́lọ́mù yọ ọ́nùkú àti bàbá rẹ̀ ọlọ́dọ̀ tó tó bá àríwá rẹ̀ sẹ́lẹ̀ wọ́n kí mọ́tò àti ìṣá ní mùsùlùmí bí ìkọ́ ọmọ ti wọ́n àhílẹ̀ pẹ̀lú ọmọ ẹ̀yọ̀ kan. Abu Dawud lọ́wọ́ anya wọ́n ní pẹ̀lú kọ́ọ̀mà kan fún nǹkan ìyẹn ní pé kọ́ọ̀mà méjì ni wọ́n fi Tọ́ wọ́n ní wọ̀lẹ́ náà lè bí wá ìdẹ́sẹ̀ mẹ́rin wọ́n máa wọ́n ti pẹ̀lú fún kan ní Ilé jẹ́ àwọn ọ̀rọ̀ méjì èsì nípa báwo láti pèsè ní tẹ́lẹ̀ láti bá kó ní àràfà níjọ́ àràfà wọ́n forí lé mọ̀tẹ́lì tẹ́lẹ̀ ní mọ̀tẹ́lì tẹ̀ níbi tí wọ́n ti àwọn ìhàwá mú wa wọ́n bá ti lé tẹ̀lé tí wọ́n lọ́pọ̀lọpọ̀ ẹ̀sùn rẹ̀ wọ́n fi mọ̀tẹ́lì pẹ̀lú jẹ́mù wọ́n pè ní jẹ́mù níbẹ̀ yẹn ilẹ̀ ẹ̀sùn ìwọ́n kẹ́ tó sùn ẹ̀kí sọlá tó mọ́tò àti sọlá tó àìsíá láti pọ̀. sọlá tó ti débẹ̀ lákòókò mọ́tò ẹ̀kí mọ́tò ẹ̀yìn rẹ̀ ẹ̀kí àìsíá láti pọ̀. ẹ wá sí iṣẹ́ yẹn ní lọ́kà àbẹ̀jì pẹ̀lú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe ní àrọ́kà ẹ̀kí sọlá tó tọ̀ ẹ̀kí sọlá tó àrọ́ ní àrọ́kà ní rákà méjì méjì láti pọ̀. ní mọ́tẹ́lẹ́ bá ní sìn ẹ́kì mọ́tẹ́lẹ́ rákà mẹ́ta ẹ́kì ẹ̀ṣá rákà méjì ní àbíkọ̀. torí báyìí wà ilé ìjẹ ìdájọ́ mọ́tẹ́lẹ́ náà sábàtì wá ti rí àwọn. káàní lọ́wọ́ ká òkú lálẹ́ rẹ̀ àlùbá lọ́wọ́ fóònù dá lálẹ́ rẹ̀ lọ́wọ́ ìmọ̀ta ti pọ̀ jù láyé yìí ẹ̀kọ́ kan lọ borí àpáta yóò wá fi òkúta lu òkúta tó lè wá tara rẹ̀ kó àwọn òkúta yìí tí ó lọ sọ. ọ̀nà àwọn pẹ́kẹ́ pẹ́kẹ́ pẹ́kẹ́ pẹ́kẹ́ lórí àpáta lé òkúta kúnlẹ̀ lẹ́sẹ̀ lè kó lẹ́yìn náà ta ọkọ̀ máa fàkúta lálẹ́ lọ́ba ti sùn bí wọ́n á kọ́kọ́ jẹun lọ́ba ti wá sùn wọ́n ti lè bá wọn tó kẹsì rántí ọlọ́run pọ̀lọpọ̀ kẹsì máa wá lọ sí mínà tó bá wọ̀ lè pa òkú méje tó fi sọ akọ́bà lọ́jọ́ ọ̀dún. ṣùgbọ́n tó pọ̀lọpọ̀ máa ń ṣe lórí kí wọ́n ṣe mú kẹ́lí bàbá ó sílẹ̀ máa ti kí mo tó bá ti ṣá ẹwọ́ kọ́ a máa dá nílẹ̀ o ẹwọ́ kọ́ àbá. síbẹ̀ sí náà lẹ́ lọ sí ìjọba ìlú ọ̀sìn ní àjù lẹ́gbẹ̀ẹ́ adúlọ tó lẹ ti tẹ tàbí tàbí tẹ ilé rí ni tẹ ti tọ̀lọ̀. ẹ ti mà wípé owó ti tẹ kájú tó ọ̀sẹ̀ ojú ọ̀lọ́ kó tó ti dọ́gba tẹ kó kẹ̀kọ́. wọ́n wá sílẹ̀ wọ́n ti gbà mí náà lọ lálẹ́ rẹ̀ lálẹ́ rẹ̀ náà wọ́n yà wọ́n sọ́kù làwọn lákọọ́lẹ̀. ìkíni gbogbo ojú sọ láti júmọ̀ alẹ́ ìkótó ìjọ júmọ̀ láti jọ àkàmì lóde ti bá wọn lọ sọ tẹbánìà ìgbà tí bá lọ́ọ́ ti sọ kìí ti wọ́n máa gbà òfà wọn lè ha ọ̀lọ́ torí ẹ̀ mọ̀tẹ́lifà ẹ̀ ìbẹ̀rẹ̀ láti kí agbẹ́rẹ́ àti ẹ̀ṣẹ́. وعن النبي صلى الله وأن وسلم من حديث جابر الرسول قال الإمام مسلم دعوة ولا نبي في مسجد الشام فصل فصل في مسجد فصل قال فصل في مسجد ولا يكون في صلاة العشاء إقامة لا كمان إذا جاء حديث جابر بن عبد kọ̀ọ̀kan àti ọ̀nà kọ̀ọ̀kan fún ọ̀kọ̀ọ̀kan láì gbèrò fún ìrọ̀ kejì. ìwádìí ọ̀rọ̀ gbà wá àbúrò àti ọ̀rọ̀ àwọn tó pé ọ̀nà lásán ni wọ́n ti fún méjèèjì wọn pẹ̀lú. sẹ́nu pé ẹ̀ńtí ń lọ́rùn náà gbà wá jáde láti gbà wá. ẹ̀gbà ọ̀rọ̀ tó wájú ọ̀rọ̀ ẹ̀mẹ́ta lè sílẹ̀. alákòókò sọ ikú wọn pè nǹkan. wọ́n ti kọ́nà fún ọ̀kọ̀ọ̀kan ìkọ́nà mélòó nù. ìpínlẹ̀ mọ̀ ti sọ pé ìkọ́nà ni wọ́n ti fún ọ̀kọ̀ọ̀kan ẹ̀kọ́rọ̀ rẹ ti wọnú tìjà abẹ́rẹ́ kan àbdùlá àmọ́ dẹ́sí. ńgbọ́n ti dẹ́sí ìrún pípé òun ọ̀tọ́ kọ́ pé òun. ó ti ti bọ́ sẹlẹ̀ ní àlẹ́ òdèdè. èmi tí èèyàn ti pọ̀ ẹ̀ mọ èèyàn tó tẹ̀lé àná nìyí. ọba àdókòlò èèyàn nílò. làwọn tó ń tẹ̀lé lọ sí hajj láyé kò sí microphone kò sí píkà. lóṣù tí kọjá pé jábìrì ibn Abdullah àti kaná ti pè méjì ìdáná ti pè ọmọ àdúgbò. ó ṣe ti kọjá pé jábìrì ibn Abdullah òun gbọ́ pọ́ǹpì rẹ̀ ó sì lè gbọ́ sí ọmọ fún ọ̀gá. Ibn Umar nítorí òun gbọ́ òdìgbé kọ́mà ni wọ́n ti ọ̀pọ̀ pọ́ǹpì rẹ̀ kálukú wa sọ fún wa nípa lọ́wọ́ àtìsímà wípé ẹnití Abdullahi ibn Umar tó ń bẹ́ẹ̀ fi yé wa ní ìsinmi pé ìkọ́mọ làtàn wọn jù jábìlì wa ṣàfikún ibi wọn pè é àwọn arí àfikún jábìlì gẹ́gẹ́ bí ìyá rẹ̀ tẹ̀sí àlékún tó wá látọ̀ lórí òdodo àti mànínú hadith. بزيادة الصفة مقبولة خلي قدرات ولا تدلول الدنيا أربعة أنا كنت أبغى أولي لولا بسيطة علي بن جابر بن عبد الله توني سبب في علي بن جابر بسيطة àti fi hadith ibn Umar láti bẹ̀. nítorí bí ajẹ́mọ̀ lékiri lẹ́yìn tẹ̀lé kánú ìlà ajẹ́mọ̀. àìkò sọ pé wọ́n pè ń nínú àdébí mi ọ̀rọ̀ mà kò túmọ̀ sí pọ́ sọ́nù rẹ̀ pé wọn ò ní pè ń òwe wa ó sọ pé ìkọ́ ọ̀nà mi ti wọn dì kò sì sọ pé wọ́n pè ń àìwá sọ pé wọ́n pè kò túmọ̀ sí sọ pé wọn ò ní pè ẹnì kẹ́kẹ́ mo bá lọ́ba láti ká pè òlọ́ọ̀tì ní àbí ìjà pé ní àbílẹ̀ àtàná ọgbà àtàlà kọ̀ọ̀kan wa. ṣùgbọ́n ìgbà wo eléyìí òun wà lọ́wọ́ ẹ̀ ló parí. jáde nìkan bẹ̀ ó ní gbogbo orúkọ sánú méjèèjì kí ló kọ́ àwọn ọmọ yẹn lẹ́nu. mákìrín àti ìjà níbo ni mọ̀tẹ́yìn ó ní orúkọ kan nínú méjèèjì wọ́n pè orúkọ kọ̀ọ̀kan wọ́n ti sì kọ́ ọ̀nà kọ̀ọ̀kan wọ́n pè wọ́n kọ́kọ́ kan wọ́n ti kọ́ ọmọ kọ́kọ́. ajẹ́pé ìtọ́jú wa nínú ìwáyà rẹ̀ tọ̀dọ̀ bùkárí á tún ti yíwájú ètò wa nínú ìwáyà rẹ̀ tọ̀dọ̀ mùsùlùmí torí pé ìyá ló ti sẹ́kọ̀ọ́ tó ti kún un àlékún tó ti kún un àlékún tó kún un lójú ni ìṣá ìgbára wọ́n pè wọ́n fún un gẹ́gẹ́ bí a ti ṣe pè wọ́n fún báwo ni á wá ti ṣe kọ́kọ́ ọ̀kan òun lọ lágbára lulẹ̀. ìjọba ti kí perlu bẹ́ẹ̀ nǹkan tàbí ọ̀rọ̀ tàbí pàmò ìjọba bẹ́ẹ̀ tó kí ìlà náà á tó pè ọ̀rọ̀ tàbí pè pàmò. tẹ̀lé ìyẹn nígbà tí fèsì fún àdéhùn ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ láti fèsì fún ìwáyà jábẹ̀ tó wà lọ́dọ̀ ọ̀hún títí tí ó fi jẹ́ kéèrè wáyà jábẹ̀ tó wà lọ́dọ̀ Bukhari láti tẹ́kẹ̀ torí rẹ̀ káfẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò yé wa ọ pàtàkì síwájú kó tó dákòókò lílo tó tó bá dákòókò lílo ní ìsìn ẹ lè yẹ ẹsẹ síra yín kí ẹ máa pé mo rò pé kó ti yẹ kó jẹ ní ẹgbẹ́ òkè ní tí wò tó kọ̀ yẹ kó jẹ bẹ́ẹ̀ wàá lọ bá tẹ̀lé gẹ́gẹ́ bí àpèjúwe ìbàtẹ́ bí àràfà níjọ́ àràfà wọ́n pè ọ́ ẹ kí náà kẹ tó kí ọ̀nà mo náà mo ṣe fótóbà màtí màá mo ṣe fótóbà àwọn akẹ́ ọ̀nà ẹ̀dí sọ̀lá tó bọ́ọ̀lù bàtà lè ẹ̀dí sọ̀lá tó máa bàtà lè. ọba tẹlẹ wípé ọpọlọpọ ìwà lọ sí gbogbo ìgbòho wọn ti lè sọ fún gbàgbọ́ àjò rẹ̀. nínú yẹn ọyọ kan tó sókè ọpọlọ rẹ mú sọlá tó tó mọ a ọpọlọ rẹ mú lọ síbi sọlá tó lẹ́yìn lẹ́yìn nínú àtúnṣe kúrúbà lẹ́yìn rẹ tó ń gbòòrò sókè tó bá tó sókè mẹ́rin tó wá lórí sọ pé jọjọ bì wọn bá yọ ọsẹ. ìṣirà tó wà nàìjíríà láti wù ẹ sẹ́ẹ̀kì wọn èwo ló ti fẹ́ èwo ló ti fẹ́ lé torí pé ìmọ̀ ẹni inú kíra lọ wà òbí lórí pé kíra dé tẹ̀lé ra iná lọ́la ti sọ fún iṣẹ́ méjì akọ̀kọ̀bà tí mo ká kí n tẹ̀ wọ́n jù mí kí ló dé àrẹ kàkà tó tó kéwì nínú kíra wọn nílò pé ìbá tó tó àwọn kọ́ máa jẹ́ ẹ̀rù bá wọn lágbára lọ́lọ́pọ̀ jẹ́ à lẹ́yìn náà ni ọ̀rẹ́ lébà ti túmọ̀ àná wàá lọ bàtẹ lẹ́nu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti sọ iye méjì tí mà adúwájú yìí ló tẹ́lẹ̀ lọ́la ìwé tẹ́ bá tẹ́ kí òun tẹ́ bá tẹ́ adáfọ̀ ẹ̀yẹ lómi kò kí òun fà á bàbá yẹ olùfẹ̀nu ni wọn láì mọ̀ kó ọ̀gá lolódò fẹ́nu ìpele ìtumọ̀ ìpínlẹ̀ ìyẹn mọ̀ wá mọ̀ kó lè bàtí lọ kó lọ́ọ́ bá ti fẹ́ ọ̀wọ́n ti fáàlì ẹ̀ máa ń ti mà kódà káfí ìfẹ́ padà wà níbi ọ̀gbìn sẹ́lífà yìí nítorí tẹ̀lé ní bí wọ́n pè lọ́ta wọ́n á ti kọ́ ọmọ fún méjèèjì ọmọ fún wa náà àdéhùn jáde lọ́dọ̀ wọn fún tó tilẹ̀ jẹ́ kí ìfẹ́ ẹ̀kọ́ ṣe ọjà nǹkan tó pè é. èkú ọba wa ní ọkọ̀ tó ń sì pẹ́ tó wọ́n ló pè é yẹn سمعت السلام عليكم الله أكبر الله أكبر وعطوك الله أكبر رجل ما تدي الله يقول كل قارة الصلاة لما أكبر كان رجل الله أكبر الله أكبر ولا تدي عليه جاب الله سبحانه رأي كتا جدين الله أكبر الله أكبر قال قارة الصلاة أكبر وسيما في البيت صح إمامك الله أكبر ما ذاك سأقوى وأقوى وأقوى nígbà tó bá ti sálámà fún mákìrìmì àwọn ọkọ̀ òkèlè òkè ẹ̀sì ti pa ọ̀nà pé àti láti kọ́kọ́ sí bẹ́ẹ̀ ọ̀dẹ́gbẹ̀ ní ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ àti wọ́n ti pọ̀ ọ̀rọ̀ ìgbà tó ọ̀nà àkọ́dá kọ́kọ́ ọ̀nà wa lọ kó fún alákòóyè gbogbo ilé ẹ̀sìn wa ọ̀nà wa lọ lórí àti máa fi dáàbò ilé wa سبحانك اللهم